ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin ọ̀gbẹ́ni àkàndá ọ̀rọ̀ awíkoko àti ọ̀kan lára àwọn ọmọ lẹ́yìn olóyè Sunday adé ní adéyẹmọ ìgbòho tí wọ́n ti tú sílẹ̀ ní àkàtà àwọn DSS tí orúkọ rẹ̀ ń jẹ́ omíyalé wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwòrán fídíò yìí ẹ̀hún wọ́n ti tún na ọwọ́ orí sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ àmọ́ ẹnu oníkàn òun náà là á ti gbọ́ pọ̀hún ẹ jẹ́ ká jọ wọnú àwọn fídíò ọ̀hún kẹ́yìn náà tẹ́tí sí àwọn àlàyé tí omi yalé nítorí pé ajá tó bá ilẹ̀kùn tó bọ̀ wọn ní ká kiri wọn kú ewu ó yá ẹ jẹ́ ká jọ tẹ́tí sí àlàyé lẹ́nu ọ̀gbẹ́ni omíyalé ní tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho ní July first ní ọjọ́ tí ẹ ń kí gbogbo èèyàn kú amọ̀kọ́ àmójúbà oṣù tó kú nínú tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho tó bá ṣẹlẹ̀ sọ́mọ ẹlòmíì tìrantìran rẹ̀ yóò parẹ́ torí pé ìrírú ẹ̀rí láyé mi gbogbo tí ẹ̀ fẹ́ rí nígbà nígbà tí ń lójú ogun bó mo ṣe fẹ́ rí torí ẹjọ́ èèyàn ká. ẹ kó bàtálíọ̀n wá. ẹ tó bá tiẹ̀ wá jẹ́ one battalion kò bá mọ̀ dáa tó bá jẹ́ DSS ẹyọ kan kò bá mọ̀ dáa. àbí méjì àbí mẹ́ta àbí mẹ́rin. kò bá dáa irú kaba irú àti sójà àti DSS tí wọn bá ju bí ogun lọ á ní àlàáfíà là ń bá wá. àmọ́ ń tá a rí ó kọjá pé ká lọ rèé bá Boko Haram jánu gbó ká ní wípé n tó ṣẹlẹ̀ ń jọ ẹ̀ ká ní pé bẹ́ẹ̀ ni wọ́n ń kó sójà àti DSS lọ́rẹ̀ẹ́ kojú àwọn Fúlàní ajínigbé ajínipa ni ó ṣeé ṣe ká mọ̀ bára wa níbi tá a bára wa lórílẹ̀‐èdè yìí àmọ́ orílẹ̀‐èdè yìí kún fún ẹ̀tàn àti irọ́ àti orílẹ̀‐èdè tí ò ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn rárá. tí o sì létò fẹ́ni kankan. wọn ò létò wọn à létò wọn àbẹ̀rù ọlọ́run òfin gan bá ṣe bá náà ṣe lé alórí wọn ò bẹ̀rù òfin gan wọn àmúlò. gbàgbà no rule of law. July first ọjọ́ má lè gbàgbé ló jẹ́ nínú ìtàn nínú ìgbésí ayé ọmọ Yorùbá torí pé ìní hmm, gbàgbé láéláé at exactly ní déédéé aago méjì ó kù ìṣẹ́jú márùnlélógún that is twenty five minutes to one to two ní ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀. like one thirty five a.m. yes exactly one thirty five. Hmm. tí àjọ DSS gan náà bá fi àkókò nǹkan tá náà bá ṣẹ̀rí ẹ̀ pé ó ṣe rí nìyẹn. Hmm. èmi sì máa ń sọ kínní kan pé ẹni ọlọ́run ò mú kò sí ẹ̀dá tó lè mú láyé kò sí ẹ̀dá náà tó lè mú olóyè Sunday Igboho ah oyè akọni òdu alẹ yorùbá tó jẹ mo fi ọlọ́run tó lẹ́mìí mi búra akọni ni. ibi tó wà ká là á fi ọlọ́run kan bá. àmín àmín ọ̀nà tó sì dá lójú ọlọ́run wọn náà là ń bẹ̀ nígbà gbogbo wọn lá gbogbo wọn ọmọ yorùbá pátápátá wọn lá kọ́ bàbá yọ ọjà fúnra ẹ̀ bá wa yọ wọn kúrò níbi tán wà. gbàrọ̀ lọ because èmi á máa sọ wípé a tó ti létọ̀ ni olóyè Sunday Adéyẹmọ ìbò kíní wá. kíní wá kí ló fẹ́ jẹ kí làwọn ọmọ ẹ̀ ọ̀jẹ̀ kí ni wọ́n fẹ́ lò kí fi lórí ayé ẹ̀ ọlọ́run ti jogún ẹ̀ fún. July first ah ọjọ́ tí ò ṣeé ròyìn púpọ̀ jù ni hmm. torí wípé ó jẹ́ ọjọ́ tí èmi gángan ti ń ké kúlú wà láwọ̀ ara mi lẹ̀ hmm. gẹ́gẹ́ bí mùsùlùmí. èèyàn ti gbà wípé òní lọ́jọ́ tán ọtí òní lọ́jọ́ tán. bẹ́ẹ̀ hmm. bá là ń purọ́ lórí iye sójà tó wá àní purọ́ lórí iye mọ́tò tá a rí náà ìbáwá lára ọ̀hún àwa la sì bọ́ ta àwa la rí tó ṣẹlẹ̀ àka mọ́tò sójà àka rárá rárá à ń ka almost forty something. wow. láà mọ́tò tó nílé lórí ni tó ní kókó lórí ni o ìṣe mọ́tò tó yẹ dábàá wa kó wa. tí wọ́n kó koríko sí lórí. tó ní koríko lórí ni a sì kọ ìlú tán ti wá sí i ìgbà tí àwọn ọ̀rọ̀ ń lọ lórí ayélujára tí ọ̀pọ̀ èèyàn sọ pé sójà tó wá French ni wọ́n lò ó ẹ má ẹ má jẹ pé stop ṣe bẹ́ẹ̀ wọ́n jà sọ bẹ́ẹ̀ náà. wọ́n jẹ́ kí n sọ wípé àwa tá ń sọ̀rọ̀ ńgbà náà ayé sọ̀rọ̀ là ń sọ níta gbọ́. ayé sọ ọ̀rọ̀ ni ká stop ṣe bẹ́ẹ̀ pé nọ́nà ẹ̀ẹ́dẹ́ ló wà lára mọ́tò sójà ẹ̀ẹ́dẹ́ Ọ̀ṣun state. tàbí rẹ̀ ni pé àjògán èèyàn pa forty eight lọ́wọ́ ara rẹ̀ hmm. wọ́n wá fọ́ lódó lórí no hmm. kò sí tó jọ. ìbéèrè mi lọ bẹ̀yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. kò sí tó jọ. Hmm. olóyè Sunday Igboho dẹni yìí DSS ò lè sọ báwo ò rí. lọ́jọ́ yẹn. yes wọ́n rí náà àmọ́ lọ ń kàn sí ní ẹ̀dá tó jẹ́ wípé ọlọ́run fi sùúrù gbọ́n ní ọjọ́ náà torí ká ní òní sùúrù ní tó jẹ́ wípé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dàmọ́ bolé ló náà wò pé àbá kọ́ ní ojú alẹ́ Yorùbá lẹ wá bá tó bá dá wọn lóhùn padà tí kan nù wọn wá lọ rèé gbẹ̀mí mì ó ṣeé ṣe kí wọ́n dáná sun gbogbo àdúgbò torí pé wọ́n gbé petrol tí wọ́n kulẹ̀ fi sun lé dání ọ̀rẹ́dì. wow and again ẹ̀mí kankan ò ní sẹ̀mí mọ́nú léwu. àní wọ́n sun gbogbo àdúgbò gẹ òní ní ìsinmi torí yóò dogun hmm. àwọn náà tó wá gbọ́n olóyè Sunday Ìgbòho ṣáà wọ́n rí life and direct ká yín yín yín yín àmọ́ dúpẹ́ fọlọ́n kọ́lọ́n ò fẹ̀mí rẹ̀ lé wọn lọ́wọ́. ọ̀pẹ́ yẹn nìkan mò ń bá a dá bó ti mo kí ìyá tó gbólóyè Sunday Ìgbòho pé abiyamọ tòótọ́ ni wọ́n wọn ò sùn. Omíyalé jẹ́ kí n sáré fi ẹgbẹ́ ẹnu lọ́wọ́ rẹ kéde bóòlù sì ṣẹlẹ̀ gangan ojú oorun ló wà ní ìwọ náà ń gbé pẹ̀lú wọn ni àbí báwo ló sì ṣẹlẹ̀ gangan. ṣe é rí ọjọ́ burúkú. èso máa lọ bàbá ní ogun mímu yóò tún béèrè gàrí o. Hmm. bàbá ní sọ ṣe ọ rí. Hmm. ọ̀rọ̀ ló rẹ́ ní wo. ọ̀rọ̀ ló rẹ́ ní wo ni o. Hmm. ẹni bá wò mí dáadáa lọ́jọ́ yìí yóò rí i pé mo parí ètò láago méjìlá lọ́jọ́ yẹn àmọ́ kó tó di pé mo ṣètò èmi pẹ̀lú Ledike àti èèyàn kan tá lọ́ọ́ rèé ra ẹja. E á jẹ torí wípé ilé mi bíi ilé karùn-ún ẹ má jẹ ọ̀fà dènà àríkà alẹ́ yẹn ló wà hmm. kò sì sí bẹ́ẹ̀ bá ní ọ̀gá tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ dọ́kàn hmm. bí kò ọmọ wojú rẹ̀ ń ṣẹ́jú-ṣẹ́jú ní ọmọ sí ọ. Hmm. adé bá a ṣe dé àwa pẹ̀lú lè di kéèyà ń ṣàwàdà nínú yàrá ẹ̀ mo ah, bá dìde mo ní ẹjẹ́ ń èmi náà ṣètò díẹ̀ mo gba ilé mi lọ mo ti wá parí ètò láago méjìlá ń kà ìbá fẹsẹ̀ rìn ni wo èmi nìkan mo ti rọ́dọ́rọ́dọ́ nù ilé mi yìí kẹ́ tó lọ rèé wojú bàbá mi díẹ̀ bá gbéra wọn lọ mo dọ́dọ̀ wọn ní bí aago méjìlá kọjá àṣẹjú márùn-ún àti èyí ṣàwádà pẹ̀lú gbogbo wa dédíkè ibẹ̀ ni ọládàmsí bá wa tí gbogbo ayé mọ̀ sádò gan ó ń bọ̀ látẹ̀kọ́ lọ́jọ́ náà ni hmm. pẹ̀lú àwọn ọlọ́pàá ẹ̀ wọ́n ṣe dé wọ́n wọnú ilé wọ́n kíá wọ́n rẹ̀. àwa sọ̀rọ̀ kódà èmi àti lady k à ń sọ̀rọ̀ ní bíi tó wàm bàbá wa olóyè Sunday Igboho gbà tó di bíi aago kan kọjá àṣẹjú mẹ́wàá wọ́n mú fóònù wọ́n ń bá àyàn kan sọ̀rọ̀ wọ́n wọnú ilé lọ. ó wá ku àwa kan ń ta pẹ̀lú second in command wọn ti ṣe aláàjì emir àjọ wà ń ta gbọ́ wá di dèédé ogún aago kan kọjá ogún ìṣẹ́jú abáni ẹjẹ́ máa wọnú lé lọ náà lọ rèé rẹjú díẹ̀ abá wọnú lé ọba dèbí one thirty five gèrègè ń bá gbọ́ èéṣe ọdẹ wo ni ọwọ́ anyún tó báyìí àbáwọn wo lọ́lọ́pàá ń lé tó wá dì báyìí só hmm. lè wo àdúgbò ni mo bá jí ọmọ kan tí ń bẹ mi pẹ́pẹ́pẹ́ mi ah tí ń ṣẹlẹ̀ yìí dákun bó ni kò sí ah, àwọn oníbọ̀yà àwọn ọ̀dẹ̀ ní í ṣe pẹ́pẹ́ àbẹ́rẹ́ ọba di bá kan gbọ́ fáyà gbogbogbogbogbogbogbogbogbogbogbò ah nípa eléyìí ti ń fáyà ní ìta o ó ti ń kọjá èrè o eléyè èsì ọdẹ o hmm. kí orin wo là á kọ sí gbẹ̀dù kínní cotton díẹ̀ òsì tó jọ pàgbà táà ní bá orí ẹ̀ ń bẹ̀ ọba hmm. ọ̀rá ṣe cotton kéje máa wo ti mò ń kúrò bá ni mo rí nǹkan bẹ́ẹ̀ bá géètì bá gbọ́dọ̀ ń pè wọ́n kọ́ tù tù tù kọ́ tù tù tù ah ká tó wí ká tó fọ̀ a ti ń ka sójà bíi one fifty èéṣe àmọ́ kó tó di pé wọ́n wọlé ẹ mọ̀ akọni ilẹ̀ Yorùbá ti gbúrò ọba tí ò sì mọ bí ìbọn yìí ṣe jẹ́ ó yọjú níbi orí òkè yẹ tánu ẹ̀yin tánu tọ́sọ báyìí wọ́n sẹ́ńtà bí ọwọ́ àníyàn láti dáàbò gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ lèmi ṣe máa ń sọ pé wọ́n rí nínú gbogbo wa náà wá kó yẹn ìjọba tí àgbáyé géèmọ̀ ìjọba nàìjíríà ọlọ́run wọ́n wá wọlé afáà tó kú kò sí tàbá ṣe afáà ń kírun lọ́wọ́ ni àmọ́ ojú àfáà ò ríran wọ́n sì finú ilé ńlẹ̀ ní aago mẹ́rin ọkọjá ọgbọ̀n ìṣẹ́jú. ìtò hmm. wá jẹ́ kí ìrìn àjò yẹn ó tó wá yá ni pé Lady K ti lọ láì fún tiẹ̀ obìnrin kan wá wà ńbẹ̀ ó lo máàfì òun ní sọ fún wọn bí àlè lágbájá bẹnu ilé tàbẹ̀dọ̀ ń bẹnu ilé tán kó kọ wa bí ìgbà kan jẹ pé àjọ wà ní. inú ilé ni inú ilé ni tàbí ẹjọ ń gbé nígbà tá a jọ ń gbé. Hmm. àti lágbájá ń kọ́ tàbẹ̀dọ̀ ń kọ́ sínú kan kọ́ ìgbà tí Lady K wá gbé pẹtrol dání tí wọ́n èso lé ná ìgbà tí lẹ́ni obìnrin ni wọ́n sọ fún wa pé àníṣe gbọ́dọ̀ rí olóyè mú òkú àbáàyè dead or alive ẹ gbọ́dọ̀ mú ìbínú rẹ̀ nígbà wo òró lóyè mọ́ àwọn gbé babaláwo dání èèyàn wọn bá dé ló wí kótókótó ní wọn ní olóyè ó ti di ológbò. ọmọ ìyàlẹ́ bò ni wọ́n ṣe mọ̀ babaláwo ni ọwọ́ ẹ̀ wò ó ni. ọwọ́ ẹ̀ wò ẹgbẹ́ mẹ́sẹ̀ tí n bá ń pọfọ̀ ní ìsìn ẹ nígbà pé inú ọ̀fọ̀ tẹ́mi ń pa bóyá fíìmù mò ń ṣe <laughs> bí a bá ní akágúdú ní sawo rí ẹ ní oṣù gbọdọjọ ní sawo lẹ́ẹ̀lẹ́ ti mọ̀ bí rárá rárá mọ̀. ṣùgbọ́n tó bá ti ń di agágá ti rákà wá. àmì agágá ti rákà ní sawo gédé gan àti gédé gan ẹ ti mọ̀ pé eléyìí hmm, babaláwo. èyí eléyìí mú sẹ́yìn. wọ́n tó dọ́kítọ̀ dání wọ́n kó nọ́ọ̀sì dání wọ́n ti nígbàgbọ́ wípé wọ́n nígbàgbọ́ wípé olóyè ó dojú ogun kọ àwọn ní. àwọn máa ní casualty. àwọn ní casualty a máa dúpẹ́ wọn ní àwọn gangan wọn mú fáwọn ní kaṣúà. wà omíyalé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n pé èèyàn mẹ́fà ló kù èèyàn mẹ́jọ ló kù ní tòótọ́ èèyàn mélòó ló kù. ẹ ṣe rí iye tó kù ojú méjì lọ. àdùgá àti àfa kọlọmbà wà tẹmọ sáfẹ́fẹ́ rí kọlọmí ẹgbẹ burúkú kò lójú wọn. àlè tí ní kọlọmí ẹgbẹ burúkú kò lójú wọn sáàtà àti ìsinlẹ ìgbẹ burúkú. ibo ni wọn wà ibo ni wọn wà náà ní next ìbéèrè mi ibo làwọn méjèèjì wà báyìí gbòdòkú wọn wà. àjọ dẹ́kìtì ni pẹ̀lú òkú wọn hmm. ní ọgbà DSS ibẹ nílùú Èkìtì hmm. àwọn bàtà wà ń bẹ̀ láàrin eh, ọgbọ̀n ìṣẹ́jú wọ́n kó wọn sí wọ́n gbé ilọ̀ọ̀sì náà fi gbé wọn wọ́n wà jáde hmm. kò sì pẹ́ náà tó dáa lo bí wáàsí mẹ́ta lẹ́kìtì ká tó gbéra máa lọ Àbújá kò pẹ́ mọ́tò tó gbé wọn lọ ó padà léyìí tó túmọ̀ sí pé wọ́n ń bẹ mọ́ṣúárì ilé ìgbókùpamọ́sí lẹ́kìtì lẹ́kìtì. jẹ́ kí n béèrè báyìí ehm, ẹ̀yin mélòó ni wọ́n kó nílé olóyè mo gbọ́ pé wọ́n dá àwọn kan lẹ̀ lẹ́kìtì mélòó lẹ́yìn tí wọ́n kó. twenty two ni wá. bó lẹ ṣe wá méjìlá. ṣe rí nínú ilé yẹn àwọn obìnrin kúùkù agbálẹ̀ gbogbo wọn wọ́n wà ńbẹ̀ àwọn ni mẹ́sàn-án níbi kí obìnrin ni wọ́n fi jẹ́ mẹ́wàá tó jóbìnrin hmm. àwa ọkùnrin jẹ́ méjìlá nínú àwa ọkùnrin tá a wá jẹ́ méjìlá yẹn ọlọ́pàá ọ̀làgàms ó wà ńbẹ̀ pẹ̀lú ọlọ́pàá yẹn la fi jẹ́ mẹ́tàlá ọkùnrin méjìlá obìnrin kan. ó ní wọ́n fi ń sọ wípé um, èèyàn méjìlá wà èèyàn mẹ́tàlá wà lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ wà lórí ẹnìkan. yes. máa ń ṣèwádìí náà rí wípé ọlọ́pàá yẹn kì í ṣe pé bóyá ó náà pẹ́ bẹ́ẹ̀ díẹ̀ wájọ́ jẹ́ gùgùdùgùdù díẹ̀ náà ọjẹ́ o wọ́n farabalẹ̀ jẹ́ o ó náà sì jìyà tẹ̀mí wá wò ni pé agbèfọ́gba tẹ̀jọ́ ń ṣe iṣẹ́ kan náà hmm. sọ́yọ́ pẹ́ láhàámọ́ hmm. ìjọba Nàìjíríà ló nìyàn hmm alright omíyalé kí làwọn nǹkan tí àwọn DSS gbà lọ́wọ́ yín. Ah, no personal things ni o lọ́wọ́ èyí tán kò ní o. ẹ eh, personal pọ̀ àyíká ìwọ yàrá tèmi gan wọ́n kó lówó three hundred thousand sójà ló kó o. wọ́n sì mú fóònù tèmi lẹ́nu èèyàn méjì kọ́ lẹ́nu ẹni tó wà níbi ìṣẹ̀lẹ̀ gangan ẹni tó sojú ẹni tó bá sojú ẹni kì í sẹ̀yìn ẹni bí ọba ti wá sojú ẹni èèyàn kì í mọ ọ̀rọ̀ rẹ̀ sọ púpọ̀ yorùbá nílẹ̀ tí ó tójú ẹni sú àtìrìn rẹ̀ a máa ṣòro díẹ̀. well omíyalé jà tẹ̀síwájú um, now wọ́n kówó wọ́n kó owó wọ́n kó gold. wọ́n kó gold. wọ́n kó phones. wọn ò dẹ̀ dá padà fún yín. ayò rí gba kódà kí ní táwa tẹ̀ máa fi ṣe gbádùn ara wa ọ̀ mpt rè gbàgàdà báyìí wọ́n tún gbé. Ah, ṣé dss àti sojas ẹ tó fẹ́ máa jó ní iléeṣẹ́ yín ní ọ̀hún ni àbígbó torí mi ọ̀nà tẹ́ ẹ gbélé yìí sí. wọ́n ní ìdí ni. gbogbo nǹkan wọ́n gbé. well well. wọ́n yọ fóònù àti chájà ṣé kò máa wẹ́ ó wọ̀ wọ̀ wọ̀. well eh, now jẹ́ n béèrè wípé ok um, a ti gbọ́ pé àwọn babaláwo wà ń bẹ̀ now wọ́n gbé ológbò wọ́n pa ológbò nílẹ̀ ti pé olóyè Sunday Adéyẹmọ. bẹ́ẹ̀ márùn-ún lológbò tá a pa wọ́n sì tún rú kan lọ. wow wow wow ok now ọ̀sọ̀gbọ́n lòun kan lẹ́ẹ̀kan pé àwọn DSS àti sọ́jà tó wá Àbújá kan gbogbo wọn ti wá that means gbogbo wọn kọ́ ni wọ́n tẹ̀lé ń sí Àbújá. sójà ò bá wa dábùjá májà gbogbo ara wa sójà kankan kò tẹ̀lé adábùjá sẹ́rí ní tálíkì ìwó road hmm. ibẹ̀ náà sójà ti padà láti rí ẹ mọ́ interchange ní ìwó road láti hmm. rí sójà mọ́ lílé hmm. tó túmọ̀ sí pé àyíká wọn wà. ìmùdé máa jẹ́ lọ́wọ́ àyíká wọn wà. DSS tó tẹ̀lé wa d'Àbújá òjò mẹ́rin lọ ẹlẹ́rìí wà níbí hmm. bẹ́ẹ̀ méjì wà méjì wà nù mọ́tò tó ìgbé a tó ń jẹ́ Ọ̀yọ́ state ilọ́ọ̀sì wọn kan wá tẹ̀lé a hmm. brand new ilọ́ọ̀sì ìyẹn ló wá láti Àbújá ìkan náà tẹ̀lé a tó jẹ́ kó tiẹ̀ tàkìtì lójú ọ̀nà hmm. bàbá ń lọ. Mm o l'accident díẹ̀ so ọmọbọmba yẹn àti ilọ́ọ̀sì kan yẹn lájọ dé Àbújá ọmọbọmba yẹn padà síbàdàn. ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ àkàndá ọ̀rọ̀ Awíkoko àti ọ̀gbẹ́ni Omíyalé ẹ̀rẹ̀ tí wọ́n gbogbo àlàyé ń tójú rí kọlọ́mọ̀jẹ̀ káwá rìn níjọ tí ebi bá ń pa ọ̀nà tó gbogbo àlàyé ọ̀hún náà lẹ ti gbọ́ yẹn o ẹ̀hún ìdájọ́ ó wà lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa tí ẹ̀yin wò wá nínú ilé tó àwa padà sí ìdíwádìí wa ní ṣíṣe gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe wípé bí àwọn ìtanilólobó mi bá tún fojú léde a ó máa padà mú wa fún yín lórí ìkànnì Wo TV bákan náà ni àmọ́ títí wádìí bá náà ń kọ́ ẹ kí n máa kí wípé ẹ kú kalẹ̀ ńbẹ̀ ẹ sì kú wòrán